فهو عبد الرزاق ابن عبد المؤمن البدر ونقبع فقال سري قل إن واكب الشعارة أن لا إله إلا الله أما أن تبقى لا إله إلا جماعة له يقين سبع لدني سبحته أبسر لدني سبحته كيف يتبع أتبع كلمة جماعة له bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó bá bẹ́ka fún wa yìí tí ẹ bá ṣe nǹkan kanú mẹ́wàá tó bá bẹ́ka fún wa yìí ìsìlámù rẹ̀ ojú owó ìsìlámù rẹ̀ تتمرر معنا شروط كلمة التوحيد أتكارك سواجو أو مديم قالوا لك لا إله إلا الله كان مرجوز فوا فلون كانسو التي لا بد من توفيرها من توفيرها في عرض هي بتقول لك بتقول على يكون مقبولا منه عند الله قول بعد كلمة كل بعد لا لكن كل بعد ولي أبشين كذا كفين يكون كذا وهي شروط عظيمة شان أما مدى مطلقة على مريا المثاني تطلق بانبني جليلة القدر إكوى يبرا نوبا يجب على كل مسلم أن يعني بها عناية كبيرة ورين بقو مسلمين كعقل ميكا كنت تحرى برا

يكون من آس العذر قل بقى صرفه قل بقى صرفه إن الله تبارك وتعالى الله بطوك جلدك بجدون قدام في كتاب سبيل المؤمنين قلت لا يفعلوا ترى أي القرآن الكريم أبديونا ومؤمنين المحققين بهذه الكلمة مفصلة وذلك أعوان من تردوا ما كلمة يتوقع يجي ولا يجي بين سبيل المجرمين المخالفين لها مفصلة بيناني أصبح يجون ولربوا وكلنا ومدنا أما كم يقع كلمة إيه يقول الله يكون يجو بين سبحانه وعاكم دعاء الله وعاكم دعاء الله الله أكبر الله أكبر يكون وعاكم دعاء إليه أو مؤمنين وعاقبة دعاء وفي الجاء وجد بسعودة ọ̀rọ̀ Yorùbá ẹ̀rí alábòsí ọmọ lówó alábòsí ọmọ bímọ ọmọdébọ̀tán alábòsí ìdá ẹ̀ka rántí gbogbo wa bóò ni àtìbọ̀tán wọ́n ti dá bóò ni àtìbọ̀tán wọ́n dá ọ̀ gbogbo

عاقبي عاول لا يعاقب عبد الله جوان لي أتوني وعمل عاول لا تدعو لي بيتي تدعو لي من بيتي والأسباب التي وقف بها عاول لا كان سبب بي كلهم تدعو لي سكون جدا جدا وأسباب التي خذل بها عاول لا أسيب أما تدعو لي أنا أسباب تدعو لي بيتي بي يكفي يكفي يكفي يكفي ما لا إله إلا الله ولم يكفي ولا تنكي الله جل سبحانه وعمره ọlọ́wọ́ bá sọ́rọ́ dẹ̀ lájá lámàrí bí ìkàlẹ̀ mọ́tọ́mọ́jì lọ fi kìtàbí ní òtíra rẹ̀ kọ́ṣọ́pọ̀ fún máa ọdẹ sí ìdújúkú lórí méjì náà wàwọ̀dá ọmọ ọdẹ sàlàyé méjì ọgbẹ̀ yẹn náà ọmọ ìsàlẹ̀ àgbọ̀n rẹ̀ dáyẹ̀tì bayan ní ògóngó àlàyé tí ó sì tó rújú àwọn bẹ́ẹ̀ láti máa ṣe àlàyé pápù ó ṣe pápù náà lè rí láàrin àwọn classes máa ń pè pápù ní هاوية بيغل ليه ليه وتعليه رابع سبحانه وتعالى ومتبين السبيل المجرمين قال الدعم ما وجوده ولوري بكاء وجوده ولوري بني ورمج على صدون عليهم ويبوه رابع وقال سبحانه رب ومن شقق الرسول ان جبع التقو دي شو الله صلى الله عليه وسلم النبي دي جبع هو التقو من بال ما تبهي لنا وهدى انه صلى الله عليه وسلم انه صلى الله عليه واتبع غير سبيل المؤمنين وشو حتى لو يجونا كيف يجونا صحابي المؤمنين هنا الصحابة التابعون وأتباع التابعين كانوا يعني هون كانوا في المؤمنين تولي ما تولى الله يجيب كل هذا كله بدوا ونسليه جعلنما بين عم ومن جعلنما وساعة مصيرا لما يبرجاي كوبا نجاك نجاك ونجاك نمروبا وما تدريك wọ́n ní ìbútí méjì náà lọ́wọ́ ìbútí ayọ̀ àti ìbútí oríbú ọlọ́ọ̀bá ìbútí ayọ̀ ní àgúnlẹ̀ sí ọlọ́ọ̀bá ọ̀nà kùránù kẹrin ìgbàlá ìjọ ń ṣe fún wa kálíbà àgúnlẹ̀ sí ìbútí ayọ̀ ni ọlọ́ọ̀bá ń bẹ̀ sànú wájá àgúnlẹ̀ sí ìbútí ayọ̀ ọ̀nà kùránù kẹrin ọlọ́ọ̀bá sàrà wọ̀ yára sàbí hal tastabina lahu tariqahu tí ó sì ní malẹ̀ láti ìgbà káà ilé ojú ọ̀nà òwúrọ̀ jẹ́ mi yóò ṣàkó àyẹ́ka fi báyìí máa hùn sí ìní ọ̀gbáàtì ó ṣe é ṣe kókó sínú tó ọ̀nà ìgbélọ́wọ́ lórí rọ́ bí àgbò ọ̀dọ́ òjò ògbélọ́wọ́ lórí náà kọ́lọ̀ ògbélọ́wọ́ ولعاذا كان أمير المؤمنين أمر بن الخطاب رضي الله عنه إيه لفعات أمير المؤمنين أمر ما الخطاب رضي الله عنه إنما تنقض الأرى الإسلام أروة أروة قل إسلام وقد ثم فيه باي اسمة أروة أروة كما تلقوا كمان على له قل ما إسلام أروة الإسلام اسمة تلقوا كما تلقوا إذا نشأوا في الإسلام هو ما يتقف في وسيل إسلامي وكتب وسيل إسلامي هل لم يرجع قمة جاهلية قمة جاهلية ọjọ́ àgbé ìsìlẹ̀ mọ̀ yóò máa wà jà ilé àkọ́mọ̀ tó wà tó wù wà jà ilé àkọ́mọ̀ ó di àwọn ẹni wọ́n ti bá wọn lókè láti jà ilé ọgbẹ́ àà ìgbà jà ilé àyè ìgbà àwọn kẹfìrí nì òbílẹ̀ mẹ́rin ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí náà هذا قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه ní ìrọ̀gbàgbé olórí àwọn mọ̀mí ní ọmọrọ̀ ọmọ ọ̀tọ́ ìgbà yìí pé ìnáma tó ń kọlu ọ̀rọ̀ ní islam ọ̀rọ̀ àjẹmọ̀ ọ̀rọ̀ àwọn òkùnkùn sí islam wọ́n sọ ìgbà yìí ní kọ́ ní ìpìlẹ̀ àjẹkọ́ yìí àwọn ìnáma tó ń kọlu ló máa yọ lọ́kọ̀ọ̀kan ló máa tu lọ́kọ̀ọ̀kan orúwọ̀tẹ̀ ní orúwọ̀tẹ̀ ní ẹyọkọ̀ọ̀kan tó wà sùn ìlànà ṣe òfin islam àwọn tó wọ́n bí islam ó bí islam yìí من لم يعرف الجاهلية إن شاء ما بجاء الجاهلية أولي إنما هو الجاهلية يقول يستخدم بلون أولي هو كمزقنا سبحانه الله نعم. أولي من هذا جاءت نصوص كثيرة إليه لفظ هذا يقول عن الناس تقوى في الكتاب في الكتاب والسنة إنه القرآن والسنة معذرة mọ̀àzíràtún àṣìbáyàdọ̀ gẹ́gẹ́ tí ń sọ fún ọ̀rẹ́ sọ́ra tán bá kún islam rí dáre pé kún islam ọ̀sáyẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀k àti gbogbo àwọn ojú ọ̀nà ẹ̀bọ ṣíṣe wọlù kófò àti gbogbo ọ̀nà wa kẹfẹ̀rí àmọ́nà kájọ́tò ní kájọ́tò láìlẹ̀ yorùbá ìjọba kalma àwọn tó bá bàbá jẹ́ ilé ìnáwó akéwì kẹtọ̀ rí ìlú àwọn tó bá lẹ ọkọ̀ ọmọ wíláyé lọ lára mi kó o lè bàjẹ́ mẹ́rin lọ́wọ́ àwọn kan tó wà látàdé ìdàpọ̀ ó ti bẹ́ẹ̀ lọ àwọn afẹ́rà pẹ̀lú ọkọ̀ tó lọ fún wọn wọn kó gbogbo ẹ̀ wọn kò nínú mẹ́wàá ẹ̀ ó di ẹwà ká máa kàwé ṣe àlá ọlọ́mọdé sọ ذكر علماء رحمهم الله في باب الحكم المتحدث في كتاب الفقه وأن ذكر علماء هو حكم واقوى رحمهم الله ولكم عدوا في باب حكم والقدر باب حكم والقدر المتكلم في الرجع في كتب الفقه انه ترى فقهه قالوا يسمى في الوجه ما باب الرجع باب الرجع ان المسلم المسلمين قد يرتد عن دينه بانواع كثير من النوافل قل بكل شيء pẹ̀lú àwọn oríṣiríṣi oríṣiríṣi àwọn ọmọ múyàn gbájẹ̀ máyàn lọ́wọ́ ìzàwọ́ká àti àti ẹ̀kọ́ fún ẹ̀ àwọn fi ayé ṣe ìmìnà àti kìkà nínú ẹ̀ wọ́n yẹn tọ́wọ́ mùjẹ́bàjẹ́ bí tọ́lọ́fọ́gbò bí láyà ìrẹ̀lá wọ́n ní sí láǹfààní gbóló láyà láti kàn wí الكلمة عظيمة الكلمة التي هي خير الذكر يقول له نور جنو ذكري وأفضلها دل الله لا تكون نافعا نافع نافية لفائدة كوني ولو فنجوي إلا إذا أتى بشروطها أسلام محمد يقول ذاك تجمعين و وسلم كل أمر يناسبها إلى الجنة يبون تبالي قلوا يبون تبالي قلوا يبون تبالي قلوا يبون تبالي قلوا ó di irú àwọn tó ń mú ẹ̀jẹ̀ yẹn ó ti jẹ gọ́ọ̀nà ọ̀gbẹ́ni tó ń lẹ́dẹ̀ẹ́ tó ń lẹ́dẹ̀ẹ́ kíkà ó di irú àwọn tó ń wọgbé ògbóni ó di wà ọ̀gá àwọn kan láì ní kùnà àgbòsílẹ̀ wọ́n ti kùnà àgbòsílẹ̀ ọlọ́mọ yóò kùnà àgbòsílẹ̀ láìláì ọ̀pọ̀lọ̀ dàrá báyìí ọ̀pọ̀lọ̀ dàrá báyìí bí wọ́n tó ń lọ bí òṣà ní lọ bí sàárè ìṣẹ́wù kan àwọn ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́wù yẹ kọ́lọ̀ kọ́kà kọ́kà náà ó di oríṣiríṣi tẹ́jú ká wò báyìí tí wọ́n ti máa wò wò báyìí tí wọ́n ti ìlú èrò gan lọ́wọ́ kó ní ìsìlámù ìjẹ mọ́. tẹ́lẹ̀ táwọn tó ń sin ẹ̀yàn kan yóò pọ̀ ọ̀pọ̀lọ̀ yàrá yàrá wọ́n máa tẹ́lẹ̀ àìsàn wọn nígbà wọ́n jẹ́ ajá mú kọ́lé jù alákàlà sí wọ́n pè é. Mo wà pẹ̀lú ẹ̀bà olówó fẹ̀sẹ̀ pọ̀, wọ́n á sọ pé ṣé wọ́n kọ̀ pé nígbà pé àmì ìrò àmì tó bá rẹ̀ ní oníṣẹ́ máa lọ ní ilé ìkéré ilé ìkéré ní kámi mọ̀ lọ́wọ́ tí mo ń lọ lé tí àwọn àfáàmọ̀ kan nípa àwọn ṣíòṣíò kan wà lè dámẹ̀ bí i sọ̀rọ̀ tí wọ́n tún máa ń lọ ẹ̀dá kọmọ́ bí mú kìí náà láti ohun fún ẹ̀rọ ọlọ́run àkóso àlọ́wà ọlọ́run sọ̀rọ̀ àná ọlọ́wà mú kàn sórí bọ́lọ̀ ọlọ́ọ̀ba ètò burú jù ní pé ọjọ́ mi àlùfíàmà wọ́n yẹn á ربنا إنك من تدخل النار بك فقد أخذيتها وما للظالمين من أنصار ọmọ méjìméjì òkè ẹ̀sìn ọlọ́wà ní kó sànù ọlọ́wà ní kó sànù wa nígbà tí a bú dúdú jáde tí a kú náà yẹrẹ ọlọ́wà ọlọ́wà kó sànù wa náà kí náà wúlọ. sọ̀rọ̀ wọ́n máa ń rẹ̀ yìí tàbí kò sí èyí ń bẹ̀ أن في معرفة المسلم عن هذه النواقص فائدة عظيمة كثير kí kò sí èyí ń bẹ̀ kẹ́rù máa wọn tó bá ìtàn jẹ́ máyà lọ́wọ́ yìí àǹfààní tó ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o nílẹ̀ sẹ̀rẹ̀ ìgbà àràfà ha كما معرفة يقصد من ورائي سلامك من عاد الشرور يوم لازم لا متبالة قول ما بوا بروا أيه سلاما بيدي يوم تلاقون به تلاقون بكني يوم بروا أي. ونجاة من تلك العافات شيء لا قوم بي أوابرو أويوم أيه والعادة فإن معرفة الشرك والكفر والباطل تركه وأبغض ولهذا فدي فإن من عرف الشرك أن تبما أبو تبما يبو والكفر من غلب الكفر والباطل من غلب الشنا وتركه أدب وجوانا وأبغض وأدب أبغض أدب كل من يسوري ببار كل من يلوم ببار كل يقول له وأتوت ما قول له وعذره هذا سرافون وحذر منها قل سرعة من المنبر وقفى عن مسجلة يقول على العرب يكون لم لا تأخذ بإيمانكم يقول يحدثوا إذا كنت يقول بإيمان يوجد قال بإيمان بل يزدادوا بمعرفتها بصيرة الحق والمحبة لها بل يوم عليكم تقام مع بروعي عليكم إما أسيدوا أسيدني سيدوا وقراءة لتلك الأمور يعقل أبو بن ما يربو يعني وحفرة عنها يلي يخافون كان له في معرفة إعادة من الفوائد ومنافع هو يقول تعالى عوان كما هي كما هي دون يوم تجيس دوري ما لم يعلمها إلا الله يقولون لما الوان ثاني دوري كما كرم والله سبحانه وتعالى يحب أن تعرف السبيل الحق ọlọ́wọ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ ká ma pọ̀ náà òdodo ìbùn ọ̀sán ẹgbẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ìbùn ọ̀sán ìwọ̀sán tó sùn kí ẹgbẹ́ ìtọ́jú ọ̀nà àwọn olùwẹ̀ ọ̀yọ̀ ìbùn àni tí wọ́n rí fa ọlọ́run nípa kánà ṣùgbọ́n yóò dáàtì ọ̀nà arọ́ ẹni ìrọ̀mọbí lọ́wọ́ ní ìtẹ́lẹ̀bọ̀ kí ẹni bá ti náà sí ìgbàlàbọ̀ kí ẹni kórìíra rẹ̀ inú mùsùlùmí كما أنه مطالب معرفة السبيل والخير تدركها كلها مجونا ولوري كل ما تهو دينان فهو كذلك دينان مطالب بمعرفة سبل الشر أن كما وجوانا وريبو وجوانا شبه ليعذرها كل ما صرفه قد جاء وقد ثبت في الأحصائيين أو تجمعين صحيح بهارة مسلم عن عزيفة بن يمن رضي الله عنهما ما سيدنا عزيفة بن يمن رضي الله عنه أنه قال كان الصحابة أما الله عليه وسلم يسألون الرسول صلى الله عليه وسلم عن الخير وهم بيري وري وري دار وسلم واني وكنت أسأله عن الشر هذه ما بيري تعبرون ما بيري تعبرون مخفضة عن يدركني هم بيري كلها هم بعد ثلاثين وقال أيضا ولهذا أيضا قيل إذا مدبال بقي عرفت شر ممن زنجبي لا للشر كل كل بعثيني لكن التوقيت كل بعثرف بني ممن زنجبي كيف كل بعثيني كل بعثرف بني من لا يعرف شر من زنجبي من المال من يتعفي لقد دينه بيقوليما دينه قل لي وعلم جبعان قفل بجرابة وإذا كان عمرو بهذه الحاجة أقول ما تقدريني ولا هذا القدر من أهمية أهمية رسول الديوان من تقدر كده فإن الواجب على كل مسلم تقدر للمسلمين أن يعرف أمور التي تنافل كلمة التوحيد لا إله إلا الله ọ̀rọ̀ ẹ̀yàn ní ọmọ من lè bàtà لا láìlẹ̀ ẹ̀dẹ̀mú lọ́wọ́ ليكون منها عذر لبا فرق وهي كما تقدم باسر عباد أن تحلو أمور كثير بأمور كثير ما بدنا لو كلام علامة تطوع إلا أنا أشد عامل النواقض خطرا أنا تعلم إنما كنوا وأكثرها وقوعا وإنما كنت أشرع لا وعليه ìwà gbígbọ̀ àwọn afọ ní kàtìtọ́lìkì mọ́lọ́kù àtàwọn afọ àlẹ́sìn ẹ̀rọ kò sílẹ̀ wà dàwọn àti ìlọ́kẹ̀rẹ̀ a gairu wáyé ní alìsìn ẹ̀sùn ọ̀wùlọ́ ìjẹ́ pé pèsè nìkan máa nínú àwọn afọ àwa kó ní wọ́n kójọ ọlọ́kù àti wọn bí máa yẹ lè zikiro àbí nígbà tó rà fún ní àgbẹ̀rù mìíràn àgbẹ̀rù owó mìíràn mùsùlùmí wọ́n lè tóbi náà musulmi tó sọ́rọ̀ fún rọ̀já sàlámà ìgbà là sàlámà kí ìbà là wọ́n láwọn fi mìíràn Allahu ta'ala sọ́rọ̀ kí ẹ̀ṣẹ̀ bọ̀ nínú ìbára ṣe ó àlẹ́ ìgbélò lẹ́bọ́ bọ́jú sí inú ìṣẹ̀rí àìsàn ìgbélò lẹ́bọ́ bọ́jú kam an wá o ṣẹ́rẹ̀ mẹ́mọ̀ àlẹ́ mẹ́ta ni ṣe òun láti mú lọ́wọ́ kẹrẹ̀ méjì ani shirk la akbar ẹ̀bọ́nlá ani shirk la akbar ẹ̀bọ́n kẹrẹ́ عن الشرك الخفي المتقع معه أنواع الشرك ما تعرف الشرك الأكبر قلنا ليه بين يكون أبو إسلام الشرك الأكبر الغير كري هي في شيء يشرك بالله وبعده وبعدين بيقول له يقول له هنا في عاد ثانية بكم ما قلنا لك يقول له سبحانه بكم ما قلنا لك ودي في عارف من يعرف يقول kò ẹtú ṣeun káàdì lọ́ba yẹ kó bá bí àwọn ẹṣẹ́ rẹ̀ ní ìdó ṣe ìlúkọ̀sí kò bá jẹ́ àwọn àjẹ nìkan lọ́ba jẹ máa lọ ó sì wà ẹni bá fi ẹbọn nípa ọgbà òun yẹn fúra sí ó ní ọkùnrin ọlọ́run àti lágbájá kí bá sọ lọ ọlọ́run àti lágbájá ní ìyàwó yẹn bá fún ẹgbọ́dọ̀ yìí ó di ọlọ́run sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bá lẹ́yìn náà lágbájá

obì ilé ìṣẹ́kọ̀ọ́ land gẹ́lọ́bí ìṣàrẹ́ ìṣẹ́wò kan àwọn akùṣẹ́wò lọ́jọ́ gbà pé mi lágbájá èmi mi lágbájá ẹ̀bọ́n kan lẹ́yìn àkúnà àbòsí rà wọ́n dàbí pé sàárẹ̀ àti Muhammad ìyẹn bá lọ wọ́n fi lẹ́yìn ìṣẹ́yìn àkúnà àbòsí rà ẹ̀yẹ́ mi sẹ́yìn máa lọ bẹ ẹ̀yẹ́ tó ti àdúrà fún mi assalamu alámàtí wọn ọgbà ọlọ́dà lẹ́mì dánú mi ìdágbọ́rọ̀ gbọ́ọ̀rọ̀ kíníkà kíníkà kíníkà kí ni ayẹyẹ àmì ìdáwọn gbọ́lọ́gbà jáde ọzọ ní ọgbọ́lọ́gbà kan gbọ́ọ̀rọ̀ kọ́ èyí lọ́dà lọ́dà lọ́dà kan ọlọ́run kó sàbọ̀

ní àmì àbùkẹ́ àmì myself ní àmì fún mi myself ní I said I'm trying to put my I said I'm kúrò uh, láti ọlọ́run wọ́n wá fẹ́yìn náà pé aláwọ̀ masẹ́lì ẹ̀ẹ́dẹ̀lúwẹ̀ ẹni bàbá abúlá àkọ́kọ́ wúlẹ̀ kẹjọ ẹ̀jà ẹ̀rọ ojú tún wà ó ní ẹ̀rọ ìmúra sí ìdílé rẹ̀ ẹni tẹ́ máa rò pé ọ̀rọ̀ sábà sọ fún wa ẹ̀rọ kó máa mú kúrò mo ní àti ẹ̀jẹ̀ kẹ́ndó bíbí mo bínú mo bínú ọkọ̀ àwọn ẹ̀rọ ọmọlẹ́tẹ̀rì àtọ́jà ni wọ́n gbára bí àmírù ní ẹgbẹ́ ẹgbẹ́ bí nìyí òkú mọ́ pẹ̀lú àrẹ́bí àmírù ìgbẹ̀rẹ̀ mọ́ gbogbo dìrí ó ní ẹwà ẹ̀rọ mọ́lá wọ́n rí kìí sọ́lá ara àti ṣílùmọ̀ àbúrò àwọn méjì ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí èèyàn máa yẹ̀dọ̀ lọ ó ní nàmbá tí èèyàn máa yẹ̀dọ̀ àmọ́ síta akpọ̀ rẹ̀ kan lọ́dọ̀ pa sílùkù fún ìbáàdà nínú yẹn kó nàgbò Islam ó ní ọlọ́mọ sọ̀rọ̀ nù ìlú rẹ̀ kí wọ́n ṣàtà burú àwọn sáyẹn rẹ̀ ẹni gíní kan ní ìwé kan musa máa àmì ìgbà bí ọ̀nà bọ́ọ̀rọ̀ musa kúṣùwà àti kàmọ́ ojú kò mí kàmọ́ ọ̀rọ̀ wà ní àwọn obìnrin àyọ̀ ọmọ ìyá mi sọ̀rọ̀ gánú ẹgbẹ̀rú wọn ẹjọ́ kí lọ́rọ̀ sọ kíni kílápẹ̀ ọ̀háwù ní kàfáìsì wà sáà sábà wọn sọ pé ẹbẹ̀rẹ̀ àwọn ìyá mi ní kí lọ́rọ̀ sọ jẹ́ máa mú àbíyọ ní ọdún ẹgbẹ̀ sàwà mi kí ni ìgbà ó pé àwọn afẹ́àgbẹ́ máa dúgbà wọn o àwọn afẹ́àgbẹ́ ah bàbá mi ẹyẹ yìí àwọn ìyá ìmọ̀kà fún ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ńlá mi ní sọfún ẹni ẹni mo dá àwọn ìmọ̀kà àwọn àwọn ìfẹ́ àmì ìfẹ́ ẹgbẹ́ ìfẹ́ àwọn àdájú ẹ̀ àwọn nítorí ẹlòmí ìkàkùn aláwà dàní ẹlòmí ìkàkùn pé ẹ̀sìn tó ní sọ ẹ̀rọ àdáni. Ana pé olóòtú ti ọgbẹ́ ti bá ó sọ pé àwọn olóòtú ọlọ́gbọ́n láti ní òun sọ yẹ fún ọ. Ọmọdé ẹlẹ́yìn òjì ẹ̀rẹ́ ilé ìgbé ọdún ìwọ̀n káàdì wọn. Àlélẹ́ òsọ pé àwọn nù àwọn nù. Ẹyí tí mo sọ yá mi. Wọ́n lọ sí ẹgbẹ́ kan ní ilé ìkòrò. Ọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní ah, àwọn ìyá mi, àwọn ìyá ìlú mi ò, àwọn ìyá méjì kù. Ṣé ẹ̀dá fi tí wọ́n ṣe? Ẹ̀dá ń bọ̀. قال الله تعالى إن الله لا يسمع يشرك به ولو أن يخرج الباس بقلوبه يغفر ما دون ذلك لمن يشاء ولو ما يخرج الباس بقلوبه يتبافي إنه من يشرك بالله أن يشرك ولو لو الولوبة أجل فقد حرم الله عليه الجنة ولو تكالجنة لي وفو وما واء النار من ينبطي وما للسلالمين من عصار ولا بد تخيرون ولوه من ذلك الدعاء والأموات أنا من كيما في أموال أكو كما سنوى والاستغاثة به كما واقع يكون نرى والضبع والنذر أبيكم بجي يكون كلبا من تكايا ويامي والسباي والضبع له وكي يدنك فما ناوي ذلك كلبا أنا لا نبي الكريم وعلى آله وأصحاب أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته Wa alaikum salam. Ìbéèrè aláfọ́ ni, ṣe mọ̀ bọ́ wà nù tí àpáta nípa pé kéèyàn wọn na kẹ̀kẹ́rí lọ́wọ́ àgbẹ̀sì mùsùlùmí. Ìwà mọ̀ bọ́yá nípa ẹlẹ́sìn tó ń bọ̀ yìí, nípa ti gómìnà gẹ́gẹ́ bí a ti rí. Bí irú ẹni tí èèyàn bá ṣàlàyé fún nípa àwọn tí ń lọ ní Nàìjíríà àti ní àgbáyé nípa ń pé báwọn Christian lágbàáyé tó yẹ pé mú ẹ̀sánpù wá fún ní Nàìjíríà wà yìí ní Ghana tó jẹ́ pé bí Ghana ti tóun káwọn mùsùlùmí pọ̀ ní Ghana tó fún mùsùlùmí ní kankan bẹ́ẹ̀ náà ní Nàìjíríà kọ ṣàlàyé fún gbogbo bí táwọn Christian tó wọ́n ń ṣàlàyé fún kí Kaduna yìí náà àwọn christian gbogbo wọn mọ́ dúó ẹgbẹ́ gbogbo wọn dúó nípa pé ẹrù fáyọ̀ ọlá kó tí mú mùsùlùmí àti mùsùlùmí ẹ̀ àwọn ó ti lọ wípé jẹ́ ká fi personal interest wa wípé n tó mú wa já wa ti tẹ́gbì kan kádì òun ó sì ti dúó lórí pé àánú ìwé kò ti irú eléyìí ipò ńlá lè fi sí nínú nínú Islam pẹ̀lú àwọn nǹkan tá sun zai magana mutum ya fi jika zai yi wani oye kuka bari mu kan abin da kwan oye an sai da kuma su musulmi a ga rufe ilai daga ilai ilé yóò fi kápẹ̀ ń gbé kápẹ̀ ní kíkẹ́ ilé máa kí lọ fún yí àlàázàrà mi àtàdárò ẹ̀yìn ọ̀fọ̀ ó sọ̀rọ̀ láti máa tẹ̀lé ní kíkẹ́ ní kíkẹ́ ní kíkẹ́ rárá ó di wa káwà bẹ́rẹ̀ bẹ́rẹ̀ bẹ́rẹ̀ kí ẹ̀kọ́ ọlọ́run léyìí tẹ̀lé wọ́n fún ní five hundred naira wọ́n fi one thousand naira owó mi yé jù ayé ẹ̀kọ́ ni wọ́n mọ̀ pé wọ́n tọ́ ọ̀rọ̀ láti one thousand naira yẹn ó lóore ju five hundred naira ayé ẹ̀kọ́ ni ó mọ̀ ní ọ̀la ẹlẹ́ẹ̀kejì bí ìjọba mi sọ fún mi pé ṣé àádọ̀ báyẹn ọlọ́run bá pa sí dáadáa fún bàbá yẹn ó ní lọ́jì tí lọ́jì gan-an nìkẹ́ máa lu ọpọlọ fún nǹkan ó di rational ó di àti báyìí mọ́ wá rí pé ó ní àdúwòka àdúwòka habibu àdúwòka àdúwòka ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ni ọ̀tá ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀yìn ó di àtìkù ni àti kí àti ìdíyànjú òkúta ọ̀rọ̀ wọn léwu ó kẹ́ nífẹ̀ẹ́ wọn yẹn tẹ́lẹ̀ ìwé ìjáwọn kìfèrè ẹ̀bí kọ́tù wọn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù káì ó mú ó ti múra sí i